ìrànwọ́ bẹ́ẹ̀ sọ bí ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọlọ ní àwọn tí bíbí payín pọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú túbọ̀ lọ́dọ̀ ẹ̀ wẹ̀lìmẹ̀sìkì àwọn aláìní ẹ̀ ẹ̀ ṣèrànkan náà ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n wọn ò ní àwọn tí ò ní kú sí méjì ẹlòmí ò ní abéèrè ẹlòmí ò ní kò lè béèrè ṣùgbọ́n èèyàn mọ̀ pé ọlọ́run ọba ni wọ́n lẹ́tọ̀ọ́ lọ́wọ́ rẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. wà á bẹ̀rẹ̀ ṣẹ̀dí. àwọn kan bẹ wọn èso lòsàn ṣùgbọ́n gbà ló yí mọ́ wọn. ìrìn àjò ń lọ olùdalọ́nà ọlọ́run ọba ni fún wọn náà lẹ́tọ̀ọ́ wọn. wà á bẹ̀rẹ̀ ṣẹ̀dí wàlá tó bá rí ọ̀tẹ̀bẹ̀rẹ̀ rọ. bàbá wa fẹ́ máa náwó mọ́nà náà pa lóòótọ́ olówó lọ́wọ́ kò sì ọlọ́run tún pàkíyèsí wa wàlá tó bá gbòòrò tẹ̀bù bí rọ. wàlá tó bá gbòòrò tẹ̀bù bí rọ. ẹnìkan kì í ṣe fámìlì rẹ ó wá bọ̀ ó ní ilé tó ń kọ́ ìgbà tó mọ òun fẹ́ lọ lẹ́ẹ̀kọ́ tóun ò rówó tóun ò fi tọ́ tóun ń lọ fi ilé yáwó wọn wá rí owó yẹn dá padà wọ́n ti wá fẹ́ ta ilé ẹ̀ òun ní bùkátà gbogbo owó tó owó tó ń yá náà iye tó ń fẹ́ san five hundred thousand òun ní bukata ṣe ṣàánú torí tọ́lọ́ ẹ̀yìn ṣe fámìlì o sì rí pé lóòótọ́ ni torí àbúrò rẹ kan wá dé ó wá ní bọ̀dá mo fẹ́ ṣe báàtì dé yóò sì ná mi ní one point five million ọwọ́ àrùn wípé tá a bá sì fún ní ìsìn wọ́n lè yàgò ọmọ ẹbí jẹ bàbá tí ń gbẹ́lé ọlọ́run ó sàmì yín ọlọ́run níjọ́ wọn tàbí ẹdúgbọ́ ẹ̀ máa lọ ọwọ́ akó two million fábùrù oníyà tèmi lélẹ̀ ẹ̀yin lọ́sàn-án wo eléré tí ń bọ̀ o ọwá ní àti bọ́wàsì wọn ká ṣe dáadáa sẹ́bi ìyẹn kọ́ la sọ. iná àpànìyàn bàbá tó fẹ́ gbalé ẹ̀ bínú rẹ̀ ó ṣe dùn tó bá kó yẹn fún bọ́bá ṣàdúrà fún àdúrà yín gbà. ṣùgbọ́n ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe pati ó tún lè sọ ọmọ ọkọ ìlú rẹ̀ fún mi gan-an. ìyẹn sá ìyẹn lẹ́gbọ́n tí fábùrẹ̀ ní twenty million ẹ̀rù ní two million ẹ̀rọ wọ́lá ti bá bẹ̀rẹ̀ tẹ̀bẹ̀dẹ̀ rọ. nínáwó náà tún gba làákàyè torí pọ́lá ó bí ọ́ ọ̀nà wo ló fi kó jọ ọ̀nà wo ló fi ná. iná ló bá bẹ̀rẹ̀ ní kánú ikhwana shayatin. iná ló bá bẹ̀rẹ̀ ní kánú إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وكان الشيطان لربه كفورا ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ sí ní èṣù tẹ́rí yẹn èṣù ti kọ́ tọ́lọ́run lójú méjèèjì kò fìgbà kan sí tọ́lọ́ gbogbo ẹni tó bá jọ mọ̀ èṣù òun náà ti kọ́ tọ́lọ́ ọlọ́mọ ìṣòwò rẹ̀ ti kọ́ tọ́lọ́ ibi tá a ti yà síbẹ̀ òun náà ni wípé àwọn ọmọ ẹjọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé n tá à ń ṣe ní dáadáa yẹn bá a bá síbẹ̀ mọ́ òun náà ni ká máa ṣe kódà ká kọ́ wọn lójú wa ó bẹ́nu àwọn olówó wa lórílẹ̀‐èdè tí ò sí láyé máa ń sìn gbogbo dáadáa tí ń ṣe ọmọlúàbí wọ́n jẹ́ ń owó ẹ̀ ẹrú wọ́n jẹ́ ń owó ẹ̀ kò sí nǹkan dáhùn forúkọ rẹ pamọ́ sí ọ̀nà ní mk abiola ọlọ́mọṣẹ́ àbá a ọlọ́run kó bá a kẹ ọlọ́run kó bá a yọ ní ṣe ẹni tó ṣe é súnmọ́ ni kò sì ní ṣe ṣe olówó bàbá ti ráàyè lọ́dọ̀ ẹ̀ n tó fẹ́ sọ yóò sálò yìí sálò yìí kò sí táìmù kí ni kókó tọ́lọ̀ bá tiẹ̀ lè sọ ọlọ́run ti ṣe kí ni n tó ní ìdíkọ̀sọ̀ ní ẹ bí ìbá ṣe pé bí ta ṣe ẹni ẹlòmíì òun ò ráyè sẹ́ẹ̀kì ẹjọ́ kí ni tọ́ba láti ráyè débẹ̀ kódà kó mọ̀ mọ̀ kó mọ̀ mọ̀ àwọn yẹn máa sọ nǹkan tó parí àmọ́ bẹ́ẹ̀ yóò tọ́ ní àdúrà ni wọ́n lé ẹnìkan wọ́n lọ sọ láǹfààní ó sàdọ̀dọ̀ Abíọ́lá ó wà ní òní ìdìrànlọ́wọ́ ìpè taxi driver ló ń lọ́kọ̀ ok. okay ó ní kí ni tó nídìí gan pé ọkọ̀ àwọn èyí tí wọ́n tó wà nílẹ̀ wọn tí wọ́n tó ká lọ mú èyí tó bá wù ọ́ mẹ́tò ṣe déédéé táàkì tó ṣe máa lò wọ́n lẹ́nu ẹ̀ sáà tó ń wò tó ń wò nínú àgbà kọ́mọ́ sì dàbẹ́ nípa láti jù lóhùn ọba náwó sọ̀kọ̀ ńlá kan wọ́n rò pé wọ́n sọ pé ara àyàn kọ́ mú kékeré alábíyá sẹ́yìn tó fẹ́ mú nìyẹn pẹ́ẹ́wẹ́ ẹ̀ lọ́lẹ́ fún mi kí ẹ ẹ fún ní gbogbo ohun tó yẹ kó ẹ fún ẹ fún gbogbo ẹ nígbà tó wá gbé lọ nígbà tó wá dijọ́ kejì ọba kò wò nípa wa ngbọ́n nígbà kí ló tún dé wọ́n ní òwò arábíọ́lá báwọn tó wà ń bẹ̀ nílẹ̀ wọ́n fẹ́ lọ òun fẹ́ kó di ibà ààrẹ ẹ̀kọ́ wa pé wọ́n ní kó ọmọ ẹ̀dùn nígbà fún mi tó ti yé lẹ́tà wọn ló ti ṣe bẹ́ẹ̀ fà á ẹ̀ ní ẹ̀rọ àdúgbò mẹ́ta rẹ̀ láàmú ìtọ́lọ̀ ló náà jọra àwọn ọmọ ìjọ gbàbíọ́lá ó dìlípé ló ní ọmọ ìdìlípà gbàbíọ́lá níbi tọ́lọ̀ ń ṣe lọ́lọ́ rẹ dé èyí tá a wá ń sọ èyí tá a gbọ́ ọ̀tọ̀ èyí tá a wà gan fojú rí èyí tá a fojú fúnra wa Abíọ́lá bá dé pé gbogbo ilẹ̀ Yorùbá pátá àsìkò tó fẹ́ bẹ̀rẹ̀ láti máa sọ wípé gbogbo ẹni tó bá ti kọ́ ọmọ ní kéwù kódà kọ́ sọ ọmọ rẹ gẹ́gẹ́ ló kọ́ ní kéwù òun lòun ṣe wòlíì mọ̀ ó bẹ̀rẹ̀ yẹn lógun state ó ṣe dáadáa lógun state tó o bá sáti lè kọ́ ọmọ ní Quran tó parí ẹ̀ ó wà á fowó kọ́ ọ lẹ̀ orúkọ àwọn ọmọ tó kọ́ńké ó forúkọ wọn lẹ̀ yóò wá mú ọjọ́ kan tó gbogbo àwọn ọmọ yẹn pátá wọn wá ó ní òrasọ fún wọn tí wọ́n lò àfáà yẹn ó ti gba owó kó kọ́ ọmọ lórí ọmọ kọ̀ọ̀kan ó gbó kódà kó sọmọ rẹ̀ abẹ́rẹ́ fún ọ lówó tábà bẹ́ẹ̀ ṣe wàlímà yẹn onú ó tún wá ṣe wàlímà onú ó jó aṣọ táwọn ọmọ yẹn bá wọ̀ lónìí wọ̀ yóò wá jókòó láàrin wọn onú ó gbé kúrán lọ́wọ́ wọ́n wá bi léèrè ó nítorí pé ìgbà tó ń parí Quran bàbá òun ò rówó ṣe wòlímọ̀ fún un ó lóun sunkún sunkún òun wá ní gbogbo ọmọ tó bá parí Quran òun máa ṣe wòlímọ̀ fún un yóò wá tó kù láàrin wọn eléyìí ṣe pé wọn nínú àtẹnì tí èsè ọkàn sí èsè méjì lábẹ́kúta ó tún bẹ̀rẹ̀ ó ti dé Ọ̀yọ́ state Adámasìgbà ni wọ́n ti ti ṣe nìbàdàn gbogbo ẹni tó bá kọ́ ọmọ kama bójú lẹ̀ kápọ̀ mo gbọ́ gbogbo yín lẹ́ẹ̀tún jẹun ọdún yẹn ni mo rí kánópì ọ̀yọ́ kan tó sì gba èèyàn kótó dùpọ̀ gbajúmọ̀ báyìí ọjọ́ mọ̀ọ́kọ́ mi odidi bíi ijọ́ mẹ́rin náà kánópì mi ò rí rí láyé ijọ́ mi náà ẹ̀dá ṣé plane lọ mẹ́fà mi náà <laughs> jẹ̀mọ́ ìgbàdá dọ́là wa dé nínú àwọn nǹkan tó ṣe ènìyàn léèmọ̀. Take away, tékèwé tọ́wá bu ráìsì tọ́wá ń sáàbù fáwọn èèyàn òun náà ní àwọn oníwòlú màlúkòkù wọ́n wá dọ́dọ̀ ẹ̀ wọ́n wá gbé fò àti tọ́ ike bó ṣe fọ ẹni yẹn padà ní ẹgbẹ́ ẹgbẹ́ tó náà wà àwọn ẹni alá wọ́n wá gba máìkì ó ní káwọn èèyàn má rò kó ń yàtọ̀ ó lè mọ mu gàrí dáadáa pẹ̀lú kúlíkúlí manjẹba yàrá ma ó ma ń kálòlò ó lè manjẹba mo ma mu gaari mi ò yàtọ̀ mi ò yàtọ̀ ẹ má tù mi yàtọ̀ mo yẹ dugu adise nkankan sẹ́ni tó sí ẹ mà pé ìjẹ́ ẹ̀mẹ̀ kúnnù gan ní jẹ́ bó ṣe sí kékeré yẹn ti ń jẹ́ àwọn èèyàn wa gbọ́dọ̀ tóbi àwọn ọmọ rẹ̀ wá dà àbúrúkà lànà gẹ́gẹ́ fún. نعيم بسيده أبوك لنا ضيف نعيش بسيده وأنت جراد لست تبكي ولا تغار وأنت جراد لست تبكي ولا تغار ilé kéwú tábíọ́lá dálẹ̀ làwọn ti dẹ́kọ̀ akẹ́kọ̀ọ́ tó bá ṣe wípé wọ́n fẹ́ gbowó pẹ̀lú standard ilé ẹ̀kọ́ yẹn àtàwọn facilities tó wà ń bẹ̀ àwọn òbí tí wọ́n gbé mi wò ní lẹ́sán wò ní lẹ́sán pẹ̀lú facilities tó wà ń bẹ̀ àníyàn pa àsanwó ni nàbà ni owó bò kò sówó ọmọ akẹ́kọ̀ọ́ náà ọ̀dà àwọn list ìlú tààrà níjọ àkọ́kọ́ wọlé ìwé tẹ́nìkọ̀ọ́kan kó lọ́fẹ̀ẹ́ èyí ò lè kó tálẹ̀ kan gbogbo tíra tó fẹ́ lò lọ́fẹ̀ẹ́ lóníkàlùkù ó tún wá ní àtùmọ̀ àgbòwò òun fẹ́ máa fún wa lówó oṣù àwọn yàrá ní ah, ah, kọ́mọ̀bàdé gbẹ̀wọ̀n àwọn tọ́ọ̀gì náà wà gba fọ́ọ̀mù ní ìṣòro ìparí oṣù parí oṣù nǹkan náà mọ̀ wálé tó jẹun lọ́wọ́ àjùlọ kọ́mọ̀ fún mi sí àsanwó ìdánwò kò sí tó jọ bẹ́ẹ̀ àsanwó certificate kò sí tó jọ bẹ́ẹ̀ ẹ wá wọlé ẹ má dàbọ̀ ọ̀rẹ́ bá ti wọlé níbo àwọn tí ń sàn tó ti wà ń bẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ bó ti wùlẹ̀ ọmọ àwọn àfáà tí wọ́n ń kọ́ wa subhanallah bí ìgbà tí ìrà bọ́ọ̀lù búdà nájú gbádùn o sálárì wọn ju ti civil servant lọ nígbà náà tíjà kọ̀ọ̀kan ní staff room àwọn fíríjì kéékèèké ló wà ńbẹ̀ minerals ògbùdọ̀ wọ́n ńbẹ̀ gbogbo drinks ògbùdọ̀ wọ́n ńbẹ̀ dábàá bá ti kọ́ ẹgbẹ́ nu glass wọ́n bọ̀ wọ́n bọ̀ ó lọ sí ó ti lọ fi nǹkan panu lọ subhanallah ṣùgbọ́n ó ti lọ ẹni tó bá máa bẹ́kúta ẹ lọ sí eré aláǹtóró abiola way ẹ lọ wo ṣùgbọ́n kánbẹ̀ àwọn tó old students ta kọjá ń là ń tu ó jọ láti fi túlẹ̀ ẹ̀kọ́ sí atẹ́gùn sí páànù fún dídí oṣù mẹ́fà àárí kan. àbúkálà náà wáyé fún náà ṣùgbọ́n sọ èmi mi. àbúkálà náà ojú ní. Ojo rẹ̀ ti ń rọ̀ ní gbogbo wa fi ń bíkò. abúkà lànà fáìfọ́nà ìṣòro sọ ìbèbè. òjò ní tó bá ti rọ̀ báyìí gbogbo yẹn á dùn gbogbo nǹkan tá a dùn ó máa da ṣùgbọ́n bàtà àwọn ọmọ dé. wà á bàtà wọ́dọ̀ lásìkò tó bẹ pé wà látàgbà. ẹ̀yin ọmọ kàkà tó yẹ kẹ́yìn ó jójó ẹ̀ jójó àìjójó yẹn tún dé Iri, Iri, Iri, Ojo, Eji, ìrì òjò ìrì èjì àwọn àgbàlagbà wà ní èjì òjò ìrì nǹkan kan náà ni wọ́n sùn mọ́ yàtọ̀ díẹ̀ díẹ̀ tó wà láàrin wa ẹ̀ẹ́dójò bíi bàbá yín ẹ̀ẹ́dẹ́rì ẹ̀ẹ́dẹ́jì ẹ wá lọ jẹ́ tata. wà á tàjà wọ́ọ̀dù lásìtà tó lè pé wà látàgbà. gbogbo ọ̀gbìn tọ́lọ̀ ń lo bàbá yín ní sábàbí òjò rẹ̀ tó fi dáadáa èyí dé gbogbo ẹlẹ́jọ́ tán gbogbo ẹ̀rọ bàjẹ́ ẹ̀wà di pàpáǹtì yín. wà á bàjẹ́ wọ́ọ̀dán làṣà tó lókè wàlá tàbá. níbi tá a bá dé yìí abẹ́rẹ́ wọn bá ní títóbi rẹ̀ tó bá wa kẹ́ mọ̀ṣúùtì. ọlọ́run tó bá ayọ́ ní ṣe èyí táwa ń sọ tẹ jókòó tẹ́ ń gbọ́ yìí yóò ní ládánú ẹ̀ láàdọ́wọ́ máa bá nínú àwọn ṣe olóró tó ṣe kì í wá ṣèlú àpò bẹ́ẹ̀ ní àwọn àti akẹ́kọ̀ọ́ mbẹ́ apọ̀ bẹ́ẹ̀ ó fi máa ń ṣe ní ilé ìmọ̀lẹ́ ni wípé ìbáṣe wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ láyé bábíọ́lá bá dá yunifásitì ilẹ̀ yunifásitì rẹ̀ ní chìbù mo mọ̀ tí ọba lè jọ́fẹ̀ jọ́fẹ̀ lójú chìbù ẹ wá owó yunifásitì láwọn olówó wa dálẹ̀ sílẹ̀ fún mi lọ àwọn èyí táwọn ilé ìjọsìn gan dálẹ̀ sọmọ ìjọ wọn lè lọ bẹ̀ ẹwà àwọn olówó wa nǹkan tí wọ́n dálẹ̀ kò sí mímẹ̀ kúnnù wọ́n tún fi ń fa wa lórí ènìyàn tó jẹ́ pé tó bá fẹ́ máa sọ̀rọ̀ nípa Abíọ́lá sọ ahọ́n rẹ̀ dáadáa ẹni tí ń ṣe dáadáa tí ò ní wù bẹ̀ kò ní wù bẹ̀ yóò kàtà mọ̀ ṣe tán bá ti sọ pé iṣẹ́ olóore nísẹ̀bílẹ̀ láì wọ́n máa ṣe wọ́n kà lọ bá Bíọ́lá ń bọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn tó wà níta yìí ṣe mùsùlùmí lónìí ó sì ti ní wọ́n ń pe kíní kan ní editorial objective gbogbo ìwé ìròyìn lónìí wọ́n ti ní tí wọ́n fẹ́ fi sọrí tribune bó bá sọ̀rọ̀ lọ wájú sọ̀rọ̀ lẹ́yìn bó bá kà tán kò lè mú ìwé islam dáadáa gbogbo ẹni abiola sílò tọ́ni ó yẹ jáde concord náà èló ló máa náwa ní concord kò wòye tí ọ̀nà tí lónìí òun wa ṣé fún Islam ó yẹ lọ́bẹ̀rẹ̀ kọ́ńkọ́t wọn ló fi dálẹ̀ ìgbọ́ yáyá ẹ̀rọ ọlọ́mọ ṣe láti máa polongo Islam náà olówó mélòó lẹ́lẹ́ bàtà kan sọ́lẹ̀ kan dáhùn tó yìí ti yẹ rẹ̀ tí ò ní sọ pé ah ó dábẹ́ náà sí yàpọ̀ kí ló ń ra jáde ń bẹ̀ òun èyí na yín na pé afẹ́ gbàgbọ́ ń bẹ̀ ọlọ́run bá kó bá forí jì. ṣàkó mọ̀rọ̀ bí àwọn ṣàbí borí bí a máa ń mìíràn lálẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ìlú bí àwọn ṣàbí borí bí a máa ń mìíràn lálẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ń ṣe lọ́dọ̀ tiwa owó ọ̀fi káwọn ṣàdúrà àdúrà ti wọ ọ̀hánlẹ̀ débi. ọmọ ó jẹ wá láti àgùdọ̀ bá a ń dá ṣe náà fúlà á bẹ̀lọ̀ aṣàdúrà fún kásákọ́ mọ̀rọ̀. kásákọ́ mọ̀rọ̀ bí ọ̀hún. àbí bùbọ̀ àbí bùbọ̀. gbogbo ọba fẹ́ ṣe graduation wa àti parent ẹ wá ẹ má gbé jẹ kàkà lọ́wọ́ gbogbo ẹni tó bá fẹ́ tó ẹ máa kó wọn bọ̀ ẹ gbọ́dọ̀ gbóúnjẹ lọ́wọ́ ìwọ àtàwọn òbí rẹ bí rẹ ìlú tó bá wá ẹ jẹ ọmọ ẹ fàṣà kọ́ wọn sábà. ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ nínú àwọn tó tún lówó tọ́jọ́ mùsùlùmí olùwẹ̀dàmọ́. ẹsẹ̀ kọ́ lọ́ọ́ bí àwọn ìsọ̀rọ̀ àbí orí bọ́. قيما من الملك الكريم لأجوده قيما من الملك الكريم لأجوده tàbá ti rẹ́ni tọ́lọ́wọ́n ọba kún lọ́wọ́ tó rí dájọ́ àní fẹ́ kó dá sósè a ti pàdánù àwọn èèyàn dáadáa tó pọ̀ nítorí wípé òṣèlú ntó dúró lọ́tọ̀ ni ìjẹ́niire ntó dúró lọ́tọ̀ ni àìmọye ẹ̀mí àwọn ẹniire tó ti sọnù lórí wípé eléyìí bá dúró lẹ́gbẹ̀ẹ́ wa nílé débi tá a fẹ́ lọ yanjú ẹ̀ fọsàkọ́ mọ̀rọ̀ bí àwọn ọ̀hún sàá bébè orí bọ́ọ̀rọ̀. قياما إنه الملك الكريم الأجود قياما إنه الملك الكريم الأجود فسقى مرابيه سحابيب قياما الملك الكريم الأجود قياما الملك الكريم ìrìnàjò ìṣàdúrà fún wípé ó jẹ wá ládùúrà àgbùdọ̀ mọ́mọ́ ṣe fún bẹ́ẹ̀ bá a bá ṣe fún aṣọ àmúre ní ó fẹ́ kọ́ báwọn ẹ̀kọ́ ta kọ́ láyé ta wà ń sìn àmọ́ ilé kéwú táwọn èèyàn ti ń kéwú tí wọ́n sì ń san two hundred and fifty thousand naira per term wọn ò fi kọ́ ń táwa kọ́ nígbà náà àṣà kankan ó tún wá gba àwọn aláwọ̀ funfun síbẹ̀ láti India wọn bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ láti Egypt wọn bẹ̀ ńbẹ̀ láti Sudan wọn bẹ̀ ńbẹ̀ ó tún wá tẹ̀ wọn lọ́rùn débi pé ìlú wọn gbé òfé wù wọn lọ wá fásakọ́ mọ̀rọ̀ àhùnsá bíbí rúbọ bíyà mẹ́rin ìrìnà lọ́kọ̀ọ́lọ́ kẹ̀rẹ́ ìlú àti wàdé bíyà mẹ́rin ìrìnà lọ́kọ̀ọ́lọ́ kẹ̀rẹ́ ìlú àti wàdé. fásakọ́ mọ̀rọ̀. ربي سحابي بالرضا بأمام الملك الكريم الأجود بأمام الملك الكريم الأجود bàbá wa ní àkójọ bákòjọ bá wa pawọ́pọ̀ gbogbo àwọn tá a gbàgbọ́ kọjá ẹ̀ka imams yóò sùn eléyìí ó dìjì mọ́mù eléyìí olùmọ́mù kìnnìkan àwọn kìnnìkan military kìnnìkan eléyìí olùmọ́mù àwọn navas kìnnìkan eléyìí olùmọ́mù àwọn navy eléyìí olùmọ́mù àwọn gbà. wọ́n sàkọ́ ọ̀gbọ̀n ọ̀rọ̀ ìyàwó sàábì ló. ìgbà ọba tó wá wo àwọn baristas lawyers ilẹ̀ òkun ẹgbàwé tó kọjá bẹ́ẹ̀ bá tó wá kà yẹn tán ẹ̀ tó wá wọ àwọn lecturers tí wọ́n gbàgbẹ́ kọjá láàrin ọdún mélòó àwọn ilẹ̀ òkun lọ nìkan kú bẹ́ẹ̀ bá tó wá kúrò ń bẹ̀rẹ̀ ẹ̀ tó wọ àwọn medical doctors wọ́n kọjá ń bẹ̀ lẹ́kẹ́wò torí pa sọ pé gbogbo ẹni tó bá ti ké ń bí bí tí ó fi kàwé tó fi lọ fífẹ́ sí ẹ kọ́ wọn lọ́fẹ̀ẹ́ láì ní sáwó fọsàkọ́ mọ̀rọ̀ àhún sá bèbè orí ẹni tí ó kàwé láyé ẹsẹ̀ ó dé ṣùgbọ́n ó fi jí sí yóò fi láwùjọ ẹ̀sán bèbè orí torí pé tí kàwé yẹn ń bẹ̀rẹ̀ english níbẹ̀ best teacher ni jọ́kọ̀ english ẹni jọ́kọ̀ mathematics ògbónágbòǹgbò ní torí pé gbòǹgbò ló máa gbà yóò wá ẹ̀ máa kọ́ wọn ẹlòmíràn lọ sùkúlù àní ẹ̀ máa kọ́ wọn wàmà ẹ̀kọ́ wọn ló jẹ́ àwa medical doctors ló tẹ́lu ní ọ̀tẹ̀ primary school rí inú àwọn adájọ́ lọ lékè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà medical doctors lẹ́yìn baristas engineers imams lecturers ẹ wá ń bu ládàá tí ó lọ mọ abábíọ́lá fẹsàkọ́ mọ̀rọ̀ bí a fún sáábì borí bọ́ bí a máa ń rìn nàlẹ́ kọ́lé kọ́lé ilẹ̀ ajé wà dé bí a máa ń rìn nàlẹ́ kọ́lé kọ́lé. كريم وجود فسقى مواري السحاب الرضا إلى ما من الملك الكريم أجود إلى ما من الملك الكريم أجود رب فرج حكيم بكر آمين tó dé ká tẹnu mọ́rọ̀ yẹn ó náà ní wípé a máa sọ̀rọ̀ kan ó ní tó bá sọ pé ìgbà tó bá dàbí abiola kò tó máa náwó ó lè fi ṣe kankan ọlábíọ́lá ò ti dàbí tó ti náwó ọlọ́kọ̀ ìwọ náà mọ ẹni lẹ́nu kódà bẹ́ẹ̀ ìwà tí ẹ̀mí ìwà ẹni lẹ́nu kí ni mo lè ṣe táyé benefit ṣùgbọ́n tí ayé gbé sí ọpọlọ wa náà ni pé kí ni mo lè ṣe tí mo dúró lára àwọn èèyàn ntayin sọ fún wa táwọn olówó amárò ṣùgbọ́n ó máa rò pé kí lórí lè ṣe táwọn èèyàn tó pọ̀ tó fi ṣàǹfààní níbẹ̀ àǹfààní yẹn wá lọ kò ṣeé máa sọ bọba débi bóyàn bá ti dá àwọn abala míì àwọn èèyàn míì ẹlòmíì ti di èèkàn tí ò tiẹ̀ sí nàìjíríà mọ́ ní àwọn ẹni tó kọjá ń bẹ̀ ní àwọn ọmọ alẹ́ kí abẹ́kúta wá di ìlú táwọn èèyàn wà á di gbàdẹ̀rù láti ìlú wọn wọ́n wà máa kú lọ́bẹ̀ kí lẹ fẹ́ lọ sí abẹ́ lọ kí láì ṣe lọ́rin ṣùgbọ́n lè ní orí bẹ́ẹ̀ látara àdé eléyìí ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé bàbá ṣe wá lóore ẹnìyẹn bẹ láyé kò sí láyé má kàmà ọlọ́run ọba kó bá a forí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni wípé àwọn ọmọ wa dáadáa táyà ń bá ń ṣe ká kọ́ wọn tá a bá lọ tán káwọn náà ó lè máa ṣe dáadáa wọn kí ládàá yẹn mọ̀ dáwọ́ dúró ká fi kọ́ àwọn ọmọ wa bákan náà ní àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ̀ ká gbà wípé pé èèyàn ń náwó sójú ọmọ ọlọ́run ọba kò ní kówó dínkù tí wọ́n á bẹ̀ lọ àwọn àfa àti wọ́n wá kọ́ wa náà torí bílẹ̀ bíọ́lá bá gbówó kalẹ̀ báwọn àfa ò bá ṣiṣẹ́ iṣẹ́ ń wò ọlọ́run tó bá wa tó àwọn tó ti bọ́ dàlù kìámọ̀ ọlọ́run bá wọlé jù àwọn tó ń bẹ láyé àfa àwọn àgbà Dr. Mustapha Khidir àwọn ń bẹ ń bẹ dísè kúrú bẹ́ẹ̀ njẹ́ wọ́n rí jẹ́ wọ́n kúrò njẹ́ wọ́n rí jẹ́ wọ́n kúrò wọ́n bọ́ níbẹ̀ tí sì tó ti bó ṣe rí dúró síbẹ̀ ọlọ́run kó dáadáa fún wọn ọlọ́run kó bá a wọn ọlọ́run kó wọn lẹ́sàn-án dáadáa iṣẹ́ tí wọ́n ṣe lórí ọkọ̀ mọ́tà ní kàfí fàtà ní alọ́run sá ìzá habibata ní ìlọ́wọ́ hàn sọ̀dọ̀ hàn ní ìlà كلام الله العظيم كلمتان خفيفتان على لساني ثقلتان بالميزان حبيبتان إلى الرحمن سبحان الله بحمده سبحان الله العظيم rasulillah àwọn àgbà ìbéèrè níwọ̀n torí ìbéèrè kan wà níbí ìlànà number one number two number three number four number five ó ti dàbà number six number one. ìyá lè pé pé yóò fi máa ṣe yín ti pa. àwọn mọ̀lẹ́kà lẹ́nu àwọn ọgbà. ń sọ̀yìn sápà rẹ̀ ní tó ti bá àdúrà ń jẹ́nu tó bá ti wá aṣọ ìlú yẹn sọ pé lórúkọ ọlọ́run ọdún ìwọ́n máa ń láyà pọ̀ kódà wọ́n bá àjà àfa àgbà ń sùn ìlú àwọn ọmọ sọ pé lórúkọ ọlọ́run wọ́n sọ fún bẹ́ẹ̀. then ẹni tí ń gbàwẹ̀ tí ń ṣe sókè sókè lọ jáwẹ̀ ni òsùkè sáà rẹ̀ wọ́n padà lọ ṣètì ṣùgbọ́n tó bá di pé fún abẹ́rẹ́dì ààrẹ o torí pé ní ìfẹ́ ṣe mímọ́ torí pé ní lágbára báyìí kó lọ́ọ́ sàánú kó lọ́ọ́ mú mi o torí pé ní ìyàrá mi o máa ń sábà kápá ẹ̀. ọdún wo làwọn ọmọ tó dénà lè fi ṣe itikaf kò sígbà tó ìgbà tó itikaf ṣùgbọ́n ìgbà wo ni itikaf ló jẹ́ ẹ̀sìn fún ọ gbàdúrà bá tó bàlágà bẹ́ẹ̀ ni wọ́n bá ń kírun tí ò tí ì bàlágà ó ní ìwò ṣùgbọ́n kì í sọ ọlọ́run ní bílẹ̀ rẹ̀ pé kí ló dé dé òkè bí òkè ọlọ́run ní bílẹ̀ rẹ̀ pé òkè bẹ̀tọ́ bá kí ọlọ́run gbà ládàá rẹ̀ ta ló wá ní òbí ẹ̀ àwọn òbí ẹ̀ tí wọ́n tọ́ tí wọ́n rè é kò ní sílọ̀ bẹ́ẹ̀ náà ìjọba ìkéré tóbi rẹ̀ fi wá sí tìkáàpù èèyàn kọ́ ní nǹkan dáadáa náà dáadáa yẹn àwọn obìnrin ó gbà ṣùgbọ́n gbà wo ni pé wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ìjọsìn tí wọ́n sọ pé mo fẹ́ dáadáa mi gbà ìgbà tó bá tó bàlágà tó ti tó náà ti jẹ́ ọkùnrin sọ̀rọ̀ ní bàbá wò ó ẹjọ́ something like ó fẹ́rì pẹ̀lú oúnjẹ tó máa kọ́ bá ń jẹ ọmọ mi ti wọ sixteen years kò tí bàlágà ọ̀ràn ni ọmọ méjì ń bẹ ọmọ thirty years ó ti bàlágà kọlọ̀ kó kọlọ̀ wà lọ́wọ́. bẹ́ẹ̀n ọ̀rọ̀ nípa zaka wa ní zaka àkọ́kọ́ bóyá bá ní àwọn èèyàn nínú fámìlì tí wọ́n ní bùkátà tí wọ́n sì wà nínú àwọn kàtígórì ẹni tó ní ìlú zaka òye nínú fámìlì yìí kéèyàn fún ẹni tó yàn lọ fún ládá méjì lèyìn ó gbà ó gbà ládá pé wọ sàká ó sì lọ ládá pé oṣù kan ọdún pọ̀ ẹbí èèyàn ẹni tí ń ṣe mùsùlùmí náà wà náà wọn dálé fún zaka wal mu'allafati qulubuhum ọlọ́run ní àwọn èèyàn kan gbọ́ tó ṣe wípé ẹ fi wọn ní zaka wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n fẹ́ ẹni wọ́n rọ̀ sí islam ẹgbẹ́ jẹ́ wọ́n rí ẹwà islam ẹlòmíín sì bẹ̀rẹ̀ mi rẹ̀ lé islam àtúnfún zaka nítorí pé kí ni àwọn mùsùlùmí kan bẹ lábẹ́ ìkápá rẹ̀ yìí máa fìyà jẹ wọ́n ṣùgbọ́n bá bá ti fún jàká níjàká tó bá fi àjọmọ ẹ wá débẹ̀ ìlú ẹjọ́ láàfà làgbájá lórí bí wọ́n ṣe dáadáa sí wa ṣàká yìí ń ṣiṣẹ́ nù yé so bẹ̀tí ẹ̀ bá rí pé tó bá fún bó fún mọ́ ọba yé jẹ́ ṣùgbọ́n ó lè gbé kẹ́mi rẹ̀ rọ̀ sí Islam àbí ó lè fún náà àìdá tó fún mọ́ sí Islam fún lè hàn so wà lọ fún so wà lọ fún then ìbéèrè ẹni tí ó jẹ́ bídíà sáàlì kírun lẹ́yìn bídíà kù sí méjì bídíà kan bẹ téèyàn bá ń ṣe olùgbìyànjú àdìkú Islam àwọn bídíà kan sì ń bẹ olùgbìyànjú àdìkú Islam lápòjúwe ẹni jíjẹ mọ́lídì nísì bídíà ni ẹni jíjẹ látòlù kọ́dún bídíà ni sáàlì kírun lẹ́yìn àkìrò èyí tí ń ṣe yẹ ètò ìdìkẹ̀fẹ̀ rí mi a kì í kẹ́ ká dẹ̀ díẹ̀ díẹ̀ kò sọ́ di kẹfẹ́ yìí a dáadáa a sàlámà sí a kì í lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tí bá ń bèèrè àbá àbá àrírí lórí ìlànà ẹ ti mọ̀ pé mi ò ní wà gbogbo gbogbo àdé ìyẹn ò sọ di pé èrè kì í lẹ́yìn títí wà báyìí ṣùgbọ́n bídí àmì ń bẹ pé èrè kì í lẹ́yìn ni ẹni tó ṣe wípé àwọn ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tó sọ ìdíkẹfẹ́ yìí ni àbí tó ṣe wípé bóun bá ń bọ̀ báyìí ó lè mú bí àfọ̀ṣẹ́ orí tí wọ́n ń ṣàfọ̀ṣẹ́ gbogbo oríṣiríṣi àwọn nǹkan báwọn sọ̀rọ̀ abẹ́rẹ́ tí ń fi ìpẹ́ sí àti gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ó lè ní ìdílé ọ̀rọ̀ kí lẹ́yìn ọlọ́run kò ṣàánú wa. ṣùgbọ́n bíbí àpéǹsẹ̀ mọ́lídì ó ń ṣe ìwádìí ẹ̀kọ́ dórí ó ń bẹ̀rù àwọn ọ̀ràn tó ń gbé àwọn olùkí lẹ́yìn ṣùgbọ́n mọ́nà àjọ àlùsùn náà jama bíbí àyẹn ìyẹn ò mú jáde kúrò ní Islam hádà wallahu a'lam. wọ́n ní ẹ nígbà tí èèyàn bá ṣe é tìka tá a sọ pé àárọ̀ ọjọ́ ọdún ní òkúrò bẹ́ẹ̀ tó bá lọ jẹ́ wípé ẹni yẹn ọfẹ́ yọ jáka tí ìbádẹ̀ sí lé kò ní bí jáka yọ báwo ló ṣe á bẹ́ ṣe ẹni yẹn lè kó òní tìka ní alẹ́ ọkọ̀ọ̀la tó ìrànbá ti wọ̀ pé òun gbà tó kálẹ̀ lànà búùsì lẹ́yìn náà bí ibrahim olùkúrò sódà kílẹ̀ tó mọ́ yóò wà díje dàkà rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ó ti ṣe ètò ẹ̀ tó kàn kọ́ ìbánisí báyìí báyìí báyìí kó gba ètò ká lọ yíjú ìlú dájú ṣùgbọ́n tó bá yẹ pé òun gbúdọ̀ lọ lé fáwọn ètò kan torí bẹ́ẹ̀ lómi lọ ìyàwó ìlú sẹ́yìn nígbà lé à ń ṣe èjì ká ìkáàgbé lọ sí oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ láti yí ìdè kọ́ lọ lé o ti parí tó òun bá ti wọ̀ lọ́kọ̀ọ́lá ẹ̀ so kọ́lọ̀ kún wa lọ́wọ́ wọ́n ní. afa kan ló ń sọ wípé ní ọjọ́ jimá ẹni tí tí yóò bá ti wọlé tí màmú fi wọlé níjọ́ jimá onítọ̀hún ò ní ní ládàá jimá rárá o yóò ní ládàá jimá ṣùgbọ́n kò ní í gba ládàá kan bẹ ládàá bí àtẹ́ńdáǹsì ni ládàá bẹ́ẹ̀ bá ti tètè dé sí òun nìyẹn bí màmú bá ti lè wọlé wá close ẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ pàwọn yẹn lọ tí náà bá ti borí nígbà so tó o bá ti kí jimá oníjimá so ti yé onítọ̀ mẹ́rin so ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkè lọ́hùn kí ó ṣàánú wa ilé ìkànnà rẹ̀ bá gùn àwọn kan ní kò nírun kò bá mi jẹ́ o àmọ́ tó bí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀gbin ó lè wà lábẹ́ ìkànnà yìí tẹ́gbìn bá lọ wà ń bẹ̀ tó bá lọ jẹ́ pé ẹ̀gbìn gangan ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá fi ẹ̀gbìn yẹn kírun kírun kì í ṣe gbogbo ìkànnà gangan lọ́ba ń bẹ̀ ṣùgbọ́n tó ìkànnà bá gùn tó ẹ̀gbìn lọ wà lábẹ́ tó sì rí ẹ̀gbìn lọ mú kúrò bẹ́ẹ̀ tó wà lọ fi kírun bẹ́ẹ̀ nínú ló fi jẹ́ pé ìlànà Islam ní wípé ká máa gé ìkànnà wa ti islam kọ́ ọmọkùnrin rẹ̀ ṣeré sí ìtọ́wá jáde níbẹ̀ nínú àwẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan ọmọkùnrin àtọ̀lú jáde níbẹ̀ bóyá ọmọ fúyò ó bẹ ní àwọn afá àti wọn ní àwọn ọmọ bàjẹ́ ó sì bẹ ní àwọn afá àti wọn ní kájìmọ̀ sílẹ̀ àwọn kan bóyá bá ń gbà ọ ó yẹ kí fílì èyí sílọ̀ kó wà lára yìí kò mọ fún òfin òṣètò ọlọ́run ilé ìlú fa wípé alápalẹ̀ nígbà tó ń gbà ó sọkọlọ́run kí kó ọlá tó wọlé kó ṣe àánú wa insha Allah ta'ala ẹjẹ́ àfi ètò yìí yẹ káfí ká sọ̀rọ̀ lẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ tí a sọ àwọn ń fẹ́ àwọn ń wá practical answer tó ti yé kọ́mọ̀jẹ̀ pé theory làákànṣá wọ́n mú alábòójú rẹ̀ pé oníṣẹ́ ọwọ́ pàápàá jùlọ mẹkáníkì ọ̀dọ̀ wọn náà ní kí ni ẹ sábà máa ń ṣe sí púpọ̀ ẹ rí i pé òṣèlú náà ṣàlàyé ẹni tó fẹ́ gbéṣẹ́ fún ẹni tó fẹ́ bá ṣiṣẹ́ ó ń bọ̀ fẹ́ kẹ́mi yẹn kúrúkú rírì kò fẹ́ kò sì sí etí òfin fira spare part àti wá fẹ́ mu ẹni owó iṣẹ́ rẹ̀ yóò di wàhálà nínú Islam kéèyàn ó takú délẹ̀ iye báyìí ni mo fẹ́ gbà ọ́ tó o bá ti lè san kò sáyè sotí ṣé ẹ rí àwọn tá a gbé ní sí ọwọ́ ẹ jẹ́ kí ẹlọ́dì kankan ẹlọ́dì ojú mi bá sọ ẹ̀dì mú Yorùbá ní gbónígbá bá ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe báyàn pé kò dìgbà téèyàn ṣe lọ ṣe mechanical engineering kẹ ẹ tó package shop yìí ẹni tó bá wá gánà ẹ kíní kan lè fẹ́ ṣe ẹ̀rí sẹ́kítì kíní kan lè fẹ́ ṣe ẹ̀fọ́kọ̀ nílẹ̀ ẹ̀fọ́ ìfọ́ nọ́mbà ń síbẹ̀ kíní kan ẹ̀rí tó máa parí ẹ̀ ṣe ti san balance ṣe ti part payment ẹ̀tìlọ́sán yóò rí pé ilé ìwà ọ̀gá náà ṣùgbọ́n bá ọṣẹ máa ń ṣe ní lókàlókà yẹn làwọn èèyàn bí àdúṣe eléyìí ní ìgbà ẹ̀rọ lórí graduate nìkan tó ọba mọ kankan wọ́n nìkan tó gbù dáadáa kó bọ́ design kódà ní shop mechanic ó lé ní laptop dáadáa àwọn tó gbéṣẹ́ wá ó ti owó àmúrò mr fífíṣọ ilé ìwòrán kó wá gba ṣẹ́ kílẹ̀bà tí ó ń ṣẹ́ tọ́gà bá rí tó bá di tó báyìí ó ti mọ̀ sí káfẹ́ ṣeré ìrírí lẹ́ńtà laptop so bí ẹ bá ti lè jẹ́ kí kíní yẹn mú fọmà àwọn èèyàn máa dùn sí bẹ́ẹ̀ ó dàbí tẹ́lọ̀ ìrà ọ̀rẹ́ mi mo fẹ́ kọ́ bá mi agbada kan mi òkè ìbò nìkan ẹ bá ń fọ mìíràn secretary clerk yọjú sí wọn kó ìwọ ni mo fẹ́ rí ah, ìbá bí ẹran sọ ni ẹ̀rí gẹ̀yìn ẹ̀ ṣàlàyé agbada ni agbada àti kìnnìún ẹ o iye tí wọ́n ràn lélẹ̀ ó sì mí kọ́ nípa àfi sọ pé kẹ sàyẹn náà ó sì mí kọ́ èmi ò lè sọ nǹkan ọ̀gá ló lè sọ̀rọ̀ lórí yẹn sọ̀rọ̀ ní pẹ́ẹ́sì náà lè tọ́ba yìí ti dọ́dọ̀ ọ̀gá ọlọ́run bó ni àwọn ọmọ ńkọ́ gbogbo ni láwọn ọmọ ń ṣe ìṣẹ̀dá àlọ́ ọ̀rọ̀ ọ̀dà bẹ́ẹ̀ bí wọ́n bó lọ̀rọ̀ ṣẹ́ àníkìkùn náà àwọn ọmọ yẹn olùgbà mo olùgbà ọkọkọ san nínú tẹ bá dé tẹ bá san tẹ bá san owó tán olùwà fún fún fún one thousand náà ẹ gbà padà bí bá a ti máa ń sọ̀rọ̀ ọ̀sùn ní ìpìlẹ̀ àìdí kankan bọ̀ tá a bá ti dúró máa fẹ́ ti torí pé tá a bá fi sínú kọ̀ǹpútà kọ̀ǹpútà ó dà padà tọ́nù torí pé ẹ ti fi síbẹ̀ sí agbádá báyìí o iye báyìí ni tẹ́ bá lọ sọ pé iye báyìí ni yóò rí bẹ́tẹ̀ tó ẹ bá wá sọ́kàn alè lóyún ọ̀pára fún yìí àmọ́ pé o ti gó sophisticated a gbọ́dọ̀ lọ́wọ́ sí mímọ̀ kó dàbí ẹ̀sẹ̀ kò pẹ̀lẹ́sọ̀ kó tó tó nǹkan ara tóbi délé ìrẹ́ ní bricklayer ní nǹkan ní kò tẹ́lẹ̀ balẹ̀ ọlọ́sẹ̀ síbi ẹnjìnárì bí n bá bá ṣe pè bẹ́ẹ̀ ní tẹ̀mí ìtì bá ń bọ̀ yóò ní bó ti eléyìí tómi tó fún mírasì ojú ọkọ dòkò o ti sí owó mírasì yẹn o ti sí máa ń jẹ́ ẹ̀sán ó ṣe àwọn ọba ìtọ́jú nǹkan jùlọ abẹ́ ṣe mọ́ ń dọ́ta sí ní kọ́ wá gbà kó lè yẹ ó rí bàjẹ́ náà torí pé dọ́ta fún ọ á ti wo gbogbo ìsira wọn yóò ṣe dùgbà tí èèyàn tẹ́ẹ̀ bá ti lọ mú àwọn nǹkan lọ mọ́ àwọn èèyàn ó mọ exploit kìíní yẹn ó máa abuse tòtò yóò san owó gbẹdẹdẹ gbẹdẹ sọ bẹ̀rẹ̀ àyàfẹ́ ẹ̀fẹ́ bá màmá fi wúlò pé ẹ̀fẹ́ ṣètò ọlọ́run ibi máa ń ṣọ̀pọ̀lọpọ̀ gan báwọn yẹn níbi kí lorúkọ rẹ̀ ibi high school arárọ̀ mi gan tán bàkan tí bá ti ń bọ̀ àwọn ọlọ́kadà tábà ti mọ̀ ọ́ wà gbẹ́dúgbẹ́gbẹ́ Ah, èyí ní ìbá sì gbé yàn afẹ́fowó ah, lẹ̀ mọ́tara ah, rẹ̀ jẹ nígbà tá a bá ti jáde nílé owó tí ó fi lọ́kadà ó ti mú lọ́wọ́ ìwọ kọ́ ló lọ́kadà ó sanwó ó dìlífà ó rèpo àwọn tọ́ọ̀gì oríta wọ́n gbowó ẹ̀dá tíkẹ́ẹ̀tì bí n sanwó gbogbo mo ti láyé yẹn tó mo wọ́n ti ń bá rí wọn náà ẹlòmíín náà ni màá ẹlòmíín wàá sọ wípé ọ wá láti inú ọkàn ọ̀hún ni wọ́n fi yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ máa jó dojúmọ́ tó gbégbà mí bẹ lómi kò ní rọrùn fún ṣùgbọ́n ti sọ di ọ̀ràn yẹn fúnra rẹ̀ pé wà ní máa gbowó kí ni yóò wà palára yóò wà débi tó bá ti wá ní ọlọ́kan ẹ má jà fún àwọn olùmọ̀ yàrá àti àfọ àwọn òbí pé kò sí pé fọ̀fọ̀ àwọn nǹkan téèyàn bá ti fẹ́ ṣe tún pààyàn lára islam ò ní kéèyàn ṣe tọ́ba bẹ́ẹ̀ ṣe bẹ́fọ̀ ó ti rò síwájú ó ti rò sẹ́yìn pé òórì yìí máa kò ní pa ọ́ la ṣùgbọ́n téèyàn bá lágbára la yukallifullahu nafsan illa wus'aha kàkà téèyàn oníṣẹ́ ọwọ́ tẹ́ẹ̀fì wa mọ̀ pa èyí ìlú wa burú ẹ̀yin náà kẹ́ ẹ jàre kọ́sítọ́mà yẹn tọ́ba lọ dùkẹ́ẹ̀tì wípé intanet one hundred thousand yẹn spare part yẹn seventy five thousand one ta ibi tí òròjọ yín dé yàrá ẹ̀yin lọ́yẹ kẹ́ ìjàre èyí tó wá rí òun gbọ́ mẹ́yìn àyíjẹ tẹ́lẹ̀ ni èyí tó wá rí ẹ̀gbọ́n láti kóra wọn láàfà ó lè àfà yẹn yóò máa bà yín jẹ ẹ jẹ́ kí ètò ṣọ́ọ̀bù ní ẹjẹ́ létò ẹjọ́ wà well organized tó ti ẹjọ́ létò ayé ti di ọ̀run nísì wá àti dáhùn sí ìjọba bá a ṣe ń gbọ̀ yìí láìpù náà ń gbọ́ gbogbo àgbáyé bá a ṣe ń ṣe ní gbogbo àgbáyé bá a bá ti ń kó ìdí kọlù mẹ́wọ̀ kọ́ṣà mi ìgbẹ́ dáadáa dáhùn tá a bá ti lè ní ìsìn kọlù ó wọlé gbà kọ́ṣà yìí ò lè dáadáa ó lè jẹ́ Finland ó lè jẹ́ Australia ó lè jẹ́ Sweden life làwọn èèyàn ń gbọ́ gbogbo àgbáyé láyé àwọn bàbá wa tó lè wá gbogbo abẹ́sẹ̀ pé bẹ́ẹ̀ òun ni àwọn òṣèlú àpè so látara àdúró yìí iṣẹ́ wa sì ń ṣe ẹja jẹ́kúlétò wọ́n rí wípé kì í ṣeré là ń ṣe tuntun wa báyìí kúlétò ká ní sẹ́kítírì báàsì ní sẹ́kítírì bó ṣe kọ́ kan náà ọmọ ṣẹ́ yóò ti ní ẹni báyìí ṣe tó báyìí fi wá ni kódà ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ mẹkáníìkì mo sọ̀rọ̀ ẹ̀mọ́ bìnú àti bí kílíà tábà ti ṣe ẹ̀yin ẹ̀mọ́ bá wọn sa irinṣẹ́ wọn nílẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ lómi sàn kópa ah, irinṣẹ́ wọn wọ́n filẹ̀ kí wọ́n ń padà bọ̀ nítorí tọ́ba tó wá níṣẹ́ nítorí nípa ah, aju irinṣẹ́ wa kan lẹ̀ bí ìdó mi wọ́n sọ àwọn sà tọ́jà bá ní bọ́ọ̀lù wa níta ah, ṣiṣẹ́ last ìbọ̀lá àdá the same ti bọ̀lá àbẹ́ká ni ẹ̀rì wọ́n sọ gbogbo irinṣẹ́ wọn àwọn tó wá ń salu nígbà wọn bá dé gbogbo irinṣẹ́ wọn wọ́n mọ̀ sà wọ́n mọ̀ kó má kó àwọn mọ̀ kó lọ tí èèyàn bá ti máa ń lò èèyàn máa ń tọ́jú ẹ̀ torí pé jọ́tọ̀ bá fẹ́ lò tó o bá rí ọmọ yẹn lọ́nà kódà kíní kéèyàn bí máa tayín èèyàn tọ́jú ẹ̀ níjọba bá tayín níjọba kò sí tọmọ ti dànù ìwọ ọmọ yẹn jọna gbogbo téèyàn bá ti mú téèyàn máa ń lò tí sì ń wúlò fún yàn èèyàn máa ń pàtàkì nǹkan yẹn èèyàn máa ń tọ́jú ẹ̀ tó látara àdéhùn ìyí ò tó láwùjọ àròkọ oníṣẹ́ ọwọ́ láti lọ́wọ́ máa ṣe báyìí sàn án láàárín yóò gbèsè fún ọ nítorí bá jẹ́ tiẹ̀ ọlọ́wọ́ pẹ̀lú tiẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ sọ ìwé lákùnrin ọlọ́mú mọ́ ẹ jẹ́ kí ṣọ́ọ̀bù yẹn létò kódà ẹlòmíì ga torí èyí yóò fi máa gbé sọ́wọ́ rẹ̀ yóò ní ó wà well organized àwọn olùkọ́ ọmọ rẹ̀ lẹ́tọ̀ ìjà lèmi ò fi máa gbé sọ́wọ́ rẹ̀ ọmọ àwọn tó máa ń fọ ọkọ̀ ń sìn sí ẹ̀mọ́ pàwọn ẹ̀rọ kan bẹ́ẹ̀ ń sìn tó bá fẹ́ fọ ọkọ̀ wọn ò ní fọwọ́ kan ọkọ̀ yẹn ọkọ̀ ọkọ̀ dáná yóò kọjá yóò jáde ọkọ̀ tìfọ̀ náà tẹ́rọ wá lọ wo èlé náà ń ta àwọn èròjà ṣe kí ṣe pé wọ́n náà pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wò ṣebí lójú faransé ìwúra ìbùdó ọ̀sẹ̀ lẹ́rẹ̀ yìí tó tóbi tó bá wọn tó o bá gbé yẹn wo àkúrẹ́ lẹ́nu kọ́dà ẹlòmíì kásá lè sọ pé bíi ti ń fọ ọkọ̀ nu torí ẹ̀ yọ̀ọ́ mọ̀ wá sọ́dọ̀ ẹ̀ iye kí tọ́ba rí pé wá tọ́ba ti wá dé ẹfún amúrásì lọ́fà ẹfún ẹfún ẹfún ẹfún abébà kan lọ́fà ẹfún amúrásì ẹdí fún wọn sóyà kọ́mọ̀ jẹ́ ó ti sanwó ó ti sàn ẹfẹ fáànù ẹfẹ fáànù kí fáànù òfin sàn ló pọ ẹlòmí ọmọ ní èsì ọjọ kò ìwọ mọ ó ti sàn bó ṣe wọn tó ẹlòmí ó pèsè àkókò náà mi ò lè fọkàn mi ní kiri ṣé o ti mọ̀ pé lágbádá ti ẹnì kan ti gbé sàkóyè bífọ́ káwọn èèyàn tó pọ̀ kan tó ní ìwé ó ti rówó ẹ̀ so látara àdéhùn gbogbo nǹkan láyé èèyàn pákéjì ìdín àwọn èèyàn ń pákéjì ẹ̀ ìdín bó ṣe rí wọn wọ́n pákéjì ẹ̀ wọ́n kókó nàìjíríà ìdín gbogbo tó bá ti ní gbìyànjú bó bá ṣe pé gbá rẹ sí gbogbo tó bá ṣe pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni oṣù kìnnì o bẹ́ẹ̀ ni bá àfa bá ṣe pé rẹ sí ojú ìyún náà ni àwọn èèyàn fi pé bá bá ṣe pé pàtàkì àwọn èèyàn pàtàkì tó bá ti lọ yẹpẹrẹ ó yẹpẹrẹ náà ṣùgbọ́n ẹni oníṣẹ́ ọwọ́ ọlọ́mú ìyẹn mọ ọwọ́ ẹlẹ́tò kí gbogbo ẹlẹ́tò ẹ̀ ṣe kíní ẹgbà fọ́ọ̀mù ilé ọ̀fìlẹ̀ ewé gbogbo yìí dáhùn ẹ ṣe nǹkan yẹn kò take any time ẹ ṣe bó ti yẹ ká ẹ ṣe ẹ bá ti ṣe ẹ bá sàmì ọmọ lọ sí school ẹ sá fìlè fọ ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ ní secretary èló lọ́wọ́ ẹ̀sán ní secretary lóṣù nàìjíríà ní labour chip rẹ ẹ lómi five thousand wájú fún lóṣù ó ti tó ten thousand ó ti tó yọ̀ọ́ mọ̀ wáyé mọ̀ sí nǹkan ọ̀hún sí so ìyẹn ni solution kì í ṣe bí káwá mọ ọmú kan mọ kan níjọ́ tó bá tú síta tó máa ń borúkọ yìí jẹ ó sì máa ń dábòbò yìí kọ́lọ́ wọn bá ti ọlá rẹ̀ ṣàkóso àná ìkọ̀kan wa subhanakala naam announcement nípa ah, ah. ẹ ọlọ́run ò gbèyàn léèrè gbèyàn lágbára nígbà tẹ́sẹ̀ ti gan tóbi steve ọlọ́run ò lè lórúkú tòbọ́lọ̀ ti mọ̀ tẹ́sẹ̀ yìí òṣèré tẹ̀mọ́ láyúkà lífúlá nọ́fṣán kọ́ máa kí ní jòkó báyẹn náà kó nà báwọn kó kà máa forí ṣe báyẹn náà ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ tó dúpẹ́ tẹ́ ẹ bá ní kọ́ tẹ ẹsẹ̀ ẹ ti fẹ́ dá wàhálà alẹ́ ló ti yé ọ̀dà bí ẹni tí ò lọ́wọ́ tẹ wá ní àlùwàlá rò pé torí pé ọwọ́ kan ń fọ̀ ọ̀gbìn tó bá fọ̀ dà ń bẹ̀ ó ti gé ọlọ́run gbà báyẹn náà gbọ́dọ̀ tí mo kọ́wọ́ yóò sílẹ̀ láyé kọlífù lọ́wọ́ nọ́fṣà ìlà ọ̀sà ọ̀làlá ní abẹ́sẹ̀ lọ́ńṣìn